Pẹ̀lú Move BRVM, àǹfààní wà láti máa gbọ́ àlàyé lórí àwọn àtúnṣe wa lórí ètò kan sí míì. Ẹ tẹ òǹtẹ̀ étoile 250 dièse láti jèrè rẹ̀. Pọ́ùn kan ni ó máa ná yín lójúmọ́, pọ́ùn mẹ́rin lọ́sẹ̀ọ̀sẹ̀, pọ́ùn méjìlá lóṣooṣù. Move Portail Religieux ó fún yín ní àǹfààní láti gbọ́ àlàyé nípa ẹ̀sìn yín. Ẹ tẹ 70 08 fún àwọn ìgbàgbọ́ káfíìrì 70 09 fún àwọn ẹlẹ́sìn mùsùlùmí yóò máa gba pọ́ùn kan lójúmọ́ pọ́ùn márùn-ún lọ́sẹ̀ọ̀sẹ̀ ni ó máa ná yín. Move Press Mobile ó jẹ́ kí ẹ gbọ́ ìròyìn gbogbo àgbáyé yálà lórílẹ̀‐èdè wa níbí tàbómi lórí fóònù yín ẹ tẹ étoile deux cent soixante dièse láti gbọ́ àlàyé pọ́n méjì ni ó ná yín lójúmọ́ pọ́n mẹ́fà lọ́sẹ̀ pọ́n mẹ́rìnlá lóṣù. láti bá olùgbaninímọ̀ràn wa sọ̀rọ̀ ẹ tẹ òǹtẹ̀ ẹ̀jọ láti gbọ́ àlàyé tó kọjá ẹ tẹ òǹtẹ̀ ẹ̀sán láti padà sí ìpele tó kọjá ẹ tẹ òǹtẹ̀ òfo.